الحمد لله الحمد لله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم وسلم وقال اي بارك تعالى الى يوم الدين وبارك اخوه الايمان السلام عليكم ورحمه الله وبركاته

Aisyah akan yang yang من تزواج الكثير سورة العنكبوت إنه عن مولانا لنا آية في الرحمة ولكن آية إليه القرآنية الوجودية التي أعادوها إلى شيء ọwọ́ akáàdì náà ìwọ́n kan tí wọ́n náà ní wípé àwọn àyàkọ̀ kan ó ní àwọn ìjọba púpọ̀ kan ní àwọn ìròmí tó ti ń pé máa náà fẹ́ yà lábẹ́ tó bá tà ní oṣù náà lọ́dún oṣù náà nítorí àyà àti ìjọba. algo que han hecho también alguna teoría que no tiene para mí no hay a mí pero para los que yoga tun yẹ ẹdun tó bá tiẹ̀ léèrè jìnnà lórí kàwé kàwé lórí ọ̀rọ̀ ìgbà tó bá ń tẹ̀wọ́ àti ẹ̀rọ tó lọ láti rẹ̀ wa kádà lè ronú sí i tá a bá ti lè ronú sí i ilé ìjà tuntun wa tá a bá ti lè ronú sí ẹ̀yà kanáà olùkọ́ wa lókè ronú sí ẹ̀yà lọ́wọ́ wa ìgbò láti gbọ́dọ̀ wa. Kátó wà sí òkúta wà sí. Àwọn sábà lẹ́yìn gbọ́dọ̀ lọ́wọ́ àìwọ̀ lọ́nà. wọ́n ní báwọn àgbàgbà tí ó níwọ̀n táwọn tó kún bá ní àwọn olùdó táwọn fi ẹ̀ dáadáa táwọn olùdó gbogbo tí bẹ́ẹ̀ làwọn olùdó láti wù táwọn olùdó bá ní. ìyá àgbà máa ń dé àti mímọ̀ púpọ̀ náà ìfi ń jẹ́ ìmọ̀ ìfọ̀síláwò ló àìhámẹ́. العلم بلا عمل كالشجرة بلا ثمر إذا tẹ́yà máa yóò sí lílo bẹ́ẹ̀ ó dà gẹ́gẹ́ bí igi tó ṣe ń gbé gbígbìn rẹ̀ kí ó tó ń káyọ̀ lọ sáà rẹ̀ lòdì ẹ̀ ládùúgbò nígbà tí ó lè ní ìṣòro rẹ̀ káwa ní ìṣòro rẹ̀. Ẹ wá sí ibi náà ẹ bá rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ jẹ kọ̀ wá sí èso. Ẹni tó wà náà kàrí ti ti lẹ́nu. Ẹni tó wà sọ pé òun fẹ́ máa lọ lè kíkó òun máa lọ lè sábò sábẹ́ igi ọ̀sán wẹ́wẹ́. Ẹni tó kò gbé sí i. Gbogbo ìjọ ìkàwẹ́wẹ́ ọ̀rẹ́ tí wọ́n ti ń kà àwọn olùdókòwò títí láwọn àwọn náà wọ́n ti gbé ìjẹ́ pàṣẹ ìlú lágbára. Láwọn àti ọ̀nà ìdí òbí ti sọ ìjọba tó kéde ní ẹ máa rí yọ wà ní ráyé náà. Yóò wà ní ẹ̀ka àjọ wà ní ẹ̀yìn yẹn báyìí. Gbogbo ẹgbẹ́ ẹ̀rọ sì ní ẹ̀rọ kan ní bẹ́ẹ̀ Akẹ́ àwọn àná. Sọ́nà wa ni ìfọ̀ wọn ìgbàdo àwọn wa. Máa ra ọ̀gá ẹ̀rọ wa. Ẹ̀rọ ààrẹ ààrẹ àṣìṣẹ́ ara ààrẹ ààrẹ ààrẹ dáa. Akáàbá iná sí àríwá tọ́lọ́pọ̀lá pẹ̀lú mọ́ àlàáfíà ìgbà jáde kàrí sí kátórí ọlọ́pàá ìlànà sí àwọn àkọ̀ọ̀mí. A ní àpòjú rẹ ìmọ̀tẹ́yẹ̀ máa tí ọ̀gá ti sí nílò bẹ́ẹ̀, ọ̀dà ti ń ta ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ṣe ìṣòro ẹ̀kúrú lè so náà ní in and ọ̀jẹ̀ ti kú ara tó lè kú ọ̀há sí ìlú yẹn àkókò rẹ̀ náà nìyẹn. tó bá tó lọ fọ́ mà orí nílò náà ló lọ fọ́ àwa ló yẹ ọ̀rọ̀ ẹ̀gbẹ́ ní tí ó ti àti ìfọ́jọ́ rẹ̀ ló wù. orí ni eléyìí tọ́lọ̀ bá fún wa nígbà láyé ká bá lè parí ẹ̀ tó tàbí ìwà nínú àbá tó bẹ̀rẹ̀ fún ẹ̀ bá parí ẹ̀

nípa àwọn àgbà tí wọ́n ti lọ sáájú nípa àwọn tó ti lọ sáájú yìí àwọn náà gbìyànjú lórílẹ̀ wọ́n sì ní làpá. àwọn tí wọ́n gbìyànjú gbà pẹ̀lú wọ́n lówó wọ́n lágbára wọ́n nípò nọ́mbà tí wọ́n ní ipò tí wọ́n ló wọ́n lágbára káàkiri ìtọ́lọ́ wọn parẹ́ kò lórí ìlú wọn. ara wọn náà lọ́wọ́ bàjẹ́ ìjọba tó parí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقارون وفرعون وآمن ولقد جاءهم موسى بالبينات واستكبروا بالأرض وما كانوا ثابتين فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاسبا ومنهم من أخرجه صيحة ومنهم من أغلقوا صيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليذلهم ولكن كانوا أنفسهم يظلمون مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أعوان البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون إن الله يعلم ما يدعون من دونه شيء وهو العزيز الحكيم تلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون ولقد ضاعت السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين مثل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون

تبعون الأرض وما كانوا ظالمين وكلا حفظنا بذنبه ومنهم من أرسلنا عليه حسبه ومنهم من أتته السيئات ومنهم من كشفنا به الأرض ومنهم من أورثنا وما كان الله يظلمهم ولكن كانوا أنفسهم يظلمون مثل الذين كفروا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوحد القلوب لبيت العنكبوت لو كانوا يعلمون إن الله يعلم ما يدعون من دونه من شيء وهو العزيز الحكيم وتلك الأمثال نضربها للناس وما يعقلها

ولذكره أكبر والله ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ nínú àwọn wáyé wọ́n lo ilẹ̀ lọ, tí wọ́n ní pàdé nínú wọn ni kọ́ọ́rùnà àtàlẹ́ ìmọ̀ àwọn aláàrán nínú súrátò lùkọ́tọ̀ sáyà tẹ̀ nípe ní kọ́ọ́rùnà ọlọ́run tẹ́ dépò pé ilé owó ẹ̀ àwọn àwọn èèyàn tó ní mọ̀lẹ́ ìkànnà tí wọ́n lágbára àwọn ni wọ́n kọ́kọ́ ilé owó lásán àgbẹ̀kọ́ òòrùn títí pọ̀ sí ọkọ̀ ilé owó àwọn èèyàn tó lágbára tó ìpàdé ìdáàbò àwọn ọ̀sẹ̀ káàlẹ̀ owó náà. Gbogbo òun náà náà ọ yàtọ̀ pọ̀ ó pèsè àga àwọn àbáà nínú àwọn ẹ̀sùn wọn kan bó tilẹ̀ jẹ́ títí àwọn aláwọ̀ ẹ̀sìn àti. wọ́n jẹ́ pé wọ́n yí pé ìrà áwọn náà àbí fáwọn náà gẹ́gẹ́ bí jẹ́ pé ètò lẹ́sẹ̀lẹ̀ pé ọmọ ọ̀rùn àlejò amúkálé jẹ́. ṣùgbọ́n èyí ta sọ pé lára sí ààrẹ àdáhàrá sí òun ti ní pé wọ́n lọ máa lẹ́yìn àtẹ́jú amúgbá náà ni ó bá lóko wa náà káwa náà bá ro dáadáa ọ̀nà wo ẹ̀mí wo làá fi ń ṣe kọ́lọ́ wọn táà ń ṣe kọ́lọ́ wọn nítorí ìgbàgbọ́n táà ń wá àbá ń ṣe wọn fèjì tọ́lọ́ náà. kọ́lá kan wá sọ fún mọ́tà lórí tí wọ́n sọ wá ọ̀fẹ́ náà owó. kọ́lá lẹ́yìn mọ́tà lẹ́yìn sọ wá ọ̀fẹ́ náà owó owó sí. Owó ọ̀hún wá ń gbé tán, àtẹ́yìn mọ́tà wá sọ pé kọ́lá ọ̀gbà ká ní owó. Wọ́n á ní òkú tí tẹ́lẹ̀. Báyọ̀ ní mọ́tà lẹ́yìn mọ́tà lẹ́yìn owó lọ́wọ́. Ilé ìdàgbẹ́ lẹ́yìn ó ní pé ìyá ní náà, tí bá wà nǹkan òun lẹ́ẹ̀ ní mọ́tá sí déédéé. Òun lẹ́ẹ̀ máa ní níbi ìgbòkọ̀lọ́ déédéé ẹjọ́ wọ̀lọ́sọ̀ fún wa náà ẹwà sí. eléyìí náà àwọn akẹ́lá ti ṣe bẹ́ẹ̀ ṣáájú mọ́tàlá ti bọ̀ náà wọn tọ́lọ̀ ní bàtà tó wà nìyẹn. Òkú lè fi káàkiri wọn gbọ́kàn lásán. Ìkàlùkọ́ á lè fi káàkiri wọn gbọ́ dànù. Á máa gbọ́ á sì Kódà wọ́n lọ fún wa débi wípé ọlá nẹ́bí wa mọ́sá láàrúnà gbèrò àti tókù ìyẹn pọ́sítì. Láàrúnà àárẹ̀ pẹ̀lú àwọn obìnrin aláṣẹ́wó kan. Nígbàtà nẹ́bí mọ́sá bọ́rọ̀ tó ti yẹn mọ́sí ìsìnyá. Wọ́n lọ́wọ́ àárẹ̀ ìsìnkú àwọn aláṣẹ́wó kan kó lè náà wá. Kó lè náà wá. Ó wá pa ọmọ àlejò wọn ká lẹ́kọ̀ọ́ lọ́wọ́ láti ní akílọ̀ sọ ẹgbẹ́ ẹgbẹ́ òun rẹ̀ bá wọn rẹ̀ ìfà ìgbà. Ìtọ́nà ọ̀bẹ tó ń sàwọn ẹni rẹ̀. Àwàdí táwa ní ìfà ní àwàdí. Táwa ní òkú délé. Bí ẹ̀yà bá ti délé tiẹ̀ ní sọ wá ti tẹ̀lé ọlọ́run tó fún un. Lọ́gbà tó ló dé. Bí ẹ̀yà ọlọ́dún tó tẹ̀lé ọlọ́run kò lọ́gbà yìí òṣèlú kánú ayé ọ̀gbọ́ọ̀lù. Èyí ní jẹ́ ni ọlọ́run, ó yẹ kó mọ wá nǹkan àti ìsìn lẹ́yìn ọdún tó fi jẹ́ ni ọlọ́run. Àìjẹ́ ni ọlọ́run lálẹ́ tó wá kí la fẹ́ jó kí la fẹ́ ṣàjẹ́ kí la fẹ́ máa lọ. Ọ̀gbọ́ ìdílé lẹ́yìn ọ̀sẹ̀ lẹ́yìn lẹ́yìn lọ́sí rẹ̀. Ẹlọ́run ní gbogbo léwu. Tọ́ba ti fi ẹyẹ náà, ọ̀sẹ̀ tó bá lọ́mọ nìkan náà ń ta àdúgbò láti mọ́tò ní kìnnìkan ó ti tọ́ náà. Musa obìnrin náà ti dé báyọ̀ lọ́dún máa wà sí obìnrin náà ti dé àníwọ̀n náà wọ́n ti sùn àti ìgbọ̀n bá ní níjọ́ tí ìjà márùn náà dé níjọ́ tó pè ní náà nìyà àmọ́ ìjà àwọn ọlọ́run ti kọ àlẹ́ ìwà ọkọ̀ ọlọ́run ti kọ wọn. ìyẹn bẹ́ẹ̀ nínú ìgbà tí àwọn àgbẹ̀ gbé wá ní tọ́nà tó tọ́nà àgbà ní ìgbàgbọ́ ìṣẹ́ àgbà ìgbàgbọ́ فلا تكون كالذين أتوا موسى فبرأه الله مما ọ̀rọ̀ méjì ló wá ń bẹ̀ ó lè ẹgbẹ́ ike ti sẹ́nu àfihàn ètò ìfọ̀ yìí lọ sí lákòókò mẹ́rin ń gbé wọ́n ń gbèrò wọ́n bá ní nítorí ẹ̀yìn òkú ẹ̀ láàrin táwọn àtọwọ́ owó sì lè kéré fún mi. ẹ̀rí tí àwọn ọ̀dọ́ mẹ́ta kú ọkọ̀ ìṣòro wọn lọ lówẹ̀ nígbà tó kọ́ ọ̀pọ̀ alẹ́ òwò náà ni. alẹ́ tí wọ́n sọ wọ́n ló para rẹ̀ bá kó bá wọ́n ní jẹ́ka arábìmọ́sá wà lọ rẹ̀ arábìmọ́sá kó akọ rẹ̀ nítorí ọkọ̀ tó ń kọ́ tó ti yàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn bọ́sọ̀ rẹ̀ ọ̀rọ̀ àwọn fi nǹkan lé adẹ́kùnmadé adẹ́kùnmadé tó kókó bẹ́ẹ̀ adẹ́kùnmadé rẹ̀ adẹ́kùnmadé rẹ̀ àtọ́ta tó ń lọ àríyá adẹ́kùnmadé lọ tó bá ti kó oúnjẹ kó oúnjẹ kó oúnjẹ kó oúnjẹ ó wá láàárín àwọn èèyàn tọ́lọ̀ ti pàrọ̀ àyè pé ẹgbẹ́ ìtẹ́jẹ́ ẹbí ìtẹ́jẹ́ ẹbí oṣù báwọ̀. Wọ́n ní tó tún jẹ́ pàrọ̀ àtọ́lọ̀ tó pàrọ̀ ànájú wa mú ká òun ni arábìnrin tó pàrọ̀ mọ́ tó bá ń tòun náà. Wọ́n lójú ẹsẹ̀, àrẹ́kùnrin wa mú bá ti wọ́n lulẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan náà. Òkú ìkànnì ọlọ́run fún agbára ọba sọ̀rọ̀ ìgbèrè ọlọ́run tó ń bẹ ní títí òkú ìlú dákò lọ́dọ̀ lókè. Bákanáà ni mo máa bá ọlọ́run wa sọ̀rọ̀ náà níbo ní kalẹ̀. Ṣẹ̀fá àti ìwọ̀n tó mọ̀ wá àdìwọ̀ sọ́dà ayẹyẹ tí mo wà pé أقرب ما يكون العبد من ربه فهو ماذا؟ وما يكفيه هو عزيز الملك. إذا كان يوسف وراء مالك يقول له عزيز الملك. àwọn àyè tí wọ́n yá agbára gbára tágbà tí wọ́n yá ara o máa kú lè pé ya yà máa lọ́ fún amẹ́ ló sàn àwọn ìdíjí ẹgbẹ́ kò dá àbá àtàkì ọ̀sọ̀ wọ́n pé eléyìí ò yẹ àlẹ́tìkẹ́ mẹ́kọ́ aláwọ̀ tí wọ́n wà lórí wọn ọlọ́run ló ti pọ̀ tó àlejò àti ìdìbò kí ló fi yọ ọkà kí lọ́lẹ́ ìgbà nìkú. ọyá wọn sọ lọ́dọ́. ìwádìí ìlú obìnrin náà lẹ́ẹ̀kan náà. àti kò sápọ̀ ọ̀pàlọ́ láàrin òwe ìyàwó tó sọ ọ́nà ìwé ìfẹ́ òjò ẹ̀sẹ̀ náà ni. ẹ dákọ̀ pé olùkọ́ òkàlà àfàlẹ́ nìkan bá lò lọ́ọ̀nù. àbí àṣẹ kan ló fi bọ̀ lójú ìjọ náà àṣẹ kọ̀dọ̀ náà ni ìlú nàìjíríà wà ní òní kọ̀dọ̀ náà ni ìjà ní òun tó ta jù. gbogbo tó dájú tó bá ń kó káṣá sí àṣẹ káṣá yà wá ó lọ lọ́rùn. àmọ́ yòókù tẹ́lẹ̀ mi náà wá mílíọ̀n fún mílíọ̀n lórí òní jẹ́ wá mílíọ̀n fún mílíọ̀n ọ̀wá ìkòlù bẹ́ẹ̀. Ah! ààrẹ nípa wáyé ọ̀rọ̀ ìpínlẹ̀ gbọ́dọ̀. ẹni kan ló ní ọ̀gá tó wọ́n lọ́dún ìgbòho bẹ́ẹ̀ pé ètò ìgbà àwọn èèyàn ọba tó gbòho wọ́n kọ́ ìlú wa ọba wa ó ti gbòho pọ́pátì rẹ́lẹ́tìmù lọ́sẹ̀ tó ń bẹ̀rẹ̀ tó ń rìn nípa àwọn ọmọ òṣèlú bí àwọn níṣẹ́ ńláńlá ọwọ́ àlọ́lẹ̀ yóò ọwọ́ àlọ́lẹ̀ yóò ta bíbí mi lẹ́yìn tó ọlọ́lẹ̀ yóò fi bíbí yẹn dáwó lẹ́yìn ní ìtòkò pé tó kù ló bá ti di fẹ́lẹ̀ tó bá ti dáhùn náà bíbí yẹn ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ àwọn àgbà àgbà ten million lọ́wọ́ ẹ̀ ìyàpọ̀ gbọ́dọ̀ orí ten million kó lọ jẹ̀máà kódà káfí ẹ̀sùn pé níbi tó ẹ pé òun náà àbọ̀gbọ́dà wò títí fóun náà ta ní káàtọ̀ lókìlẹ̀ ó pé ten million wọ́n wáyé kó lọ kó sí báńkì ten million bá lè lo just one month ní báńkì èkéjì tó ti rí mẹ́kì òkèrè kéjì tó ti rí mẹ́kì òkèrè kàtó pé kò ní tó ti ẹ̀rọ ojú ọbẹ̀ eléwọ̀n ìtọ́ ayẹ́sì wọn ni gburugburu olóró lọ. Jẹ̀má, ìgbà táwọn àtọ̀hún ti tún ó lè wọ́n ká. Ìjọ wa ti jẹ́. Bàyá àfi ló dé láà. Ọwọ́ pọ̀ lára rẹ̀. Jẹ̀má, ọwọ́ pọ̀ lára rẹ̀. Ẹ Àwọn ìwé ń sọ àwọn ìgbèrè ìtọ́wọ́ ẹgbẹ́

káwọn wá tàn jẹ. Ìjọba wa, àdéhùn tó ń bá bẹ̀rẹ̀, ó ti tó forí kalẹ̀, ó ti dìde padà, ó ti dìde obìnrin náà torí yá sódódó. Obìnrin náà ti sọ̀rọ̀ ẹ̀jẹ̀ kan náà ìlú mú kákọ́ o. Afẹ́rú lò ó, ìdúró lò ó wá dé. Iye báyìí wọ́n mú ọ̀rọ̀ pẹ̀lú kókó wọn ní wa pa ọ́ bá nínú gbogbo bá gbàdúrà wà nígbà tó. Àdéhùn bá ní àlẹ́ tí máa ń gbé mi ara ẹni tó bá ní alhamdulillah ọ̀pọ̀ ọlọ́wọ́. Bábà wá àwọn ọlọ́dún ní ọlọ́dún ní bàbá rẹ̀ lẹ́yìn pé ìrọ́pọ̀ kanú ọdún nínú ìrọ́pọ̀ ìjẹ́. Láìpẹ́ náà lọ tó. Ọ̀nà Gánà máa kọ́ ọdún náà. Wọ̀mọ̀ Gánà máa ì fọ́lì yà sẹ́yìn. Bẹ́ẹ̀ni bọ́lọ̀ wọn náà nìyẹn. ومن كان معي فليحتسب ẹni tó bá wà pẹ̀lú mi tó bá gba ọlọ́run wa sí ní ìgbò tó bá kéde tó jìnà délé níbí. wọ́n ká ní máa kọ ọdún náà má lè yẹ̀wò kọ́má. ẹ̀ka pé kọ́ ọdún náà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ owó lè tó ní lọ́jọ́ ọdún pẹ̀lú ẹ̀kọ́ wà pẹ̀lú ọdún náà wà pẹ̀lú àlẹ́ àlẹ́ tó máa bẹ̀rẹ̀ àtòrò tó ní àtòrò náà lọ́dọ̀ ní kí lè gbé mi. Jàmá àwọn tí wọ́n lówó lánàá náà tí wọ́n jọ bẹ́ẹ̀ náà irú bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ náà tí òkú wọn ti kọ́ náà. Ọlọ́run bá lè gbọ́dọ̀ sọ eléyìí fún wa bẹ́ẹ̀. وأموال وفرعون وهامان وقارون وفرعون وهامان bákan ọkọ̀ náà tó wà ní ní تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ نتلو عليك من نبأ موسى وفرعون بالحق تلك أمين يؤمنون إن فرعون وتلك الرسول نجد إن فرعون على في الحق كله إن فرعون على في الأرض وجعلها ناشعة من السبع طائفة منهم يدبرون أبناءهم يدبر أبناءهم ويستحيي نساءهم إنه كان من المسلمين. Ọlọ́run bàbá àdékọ́lá ní bọ́ọ̀rọ̀ bọ̀ látòkó ní mẹ̀sìlú àléékà mẹ́ta báyìí mú wá ìlà nẹ́bí ò síbẹ̀ ìtàlẹ́jà gbọ́ngbọ́ à ń pàtó kó síbẹ̀ kọlù lónìí. ìrora ni ìró ànẹ́bí wa mú wá àti ìsìláwó náà ìta àtìká sọ fún ọ̀yí òun nìkan òdodo nígbà oníbi omi láti tí ó máa gbọ́ àwọn tí wọ́n bá nígbà gbọ́ tó wọn lọ́wọ́ wa náà ni. Ọlọ́run ọlọ́bẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run náà bẹ̀rẹ̀ áwọn náà títí sọ yìí gbé ìgbè méjì kó bẹ̀ nínú èdè kéwù nínú nínú nínú kéwù kéwù lè bàlá àgbà wọn wọn ní àlàáfù lòkèlè kábàbù àyàkọlù wà nínú àtàkùnlá ìpìlẹ̀ nínú kábàbù ọ̀fẹ́ yẹn pé báyìí nìkan rí òun ni kábàbù lè máa wá kó wà nǹkan káàkiri àbíjọ́ ọ̀rọ̀ yẹn múlẹ̀ fún un nígbà táwa ń kẹ́ni wípé ìjẹta àwọn èèyàn ẹ má tẹ̀lé méjì ń parí ẹ tẹ àníyàn àwọn àti àwọn ọ̀gá táwọn ìdílé ọ̀rẹ́ òun rẹ̀ ọlọ́wọ́ ma máa ń pé bẹ́ẹ̀ náà bá nẹ́bí náà kọ́ àníyàn ṣùgbọ́n mo rí lọ pé sọ yìí yóò ṣe kọjá àlà púpọ̀ nínú àwọn ọ̀nà tó fi kọjá àlà òkú ẹ̀kọ́ àwọn yẹn táyé ẹ̀rí tí máa yẹ́ tó jẹ́ ń jọ náà. Àwọn tó jẹ́ ìlú sí ìjọ méjì, àwọn tí àwọn àjọ kì sí tó jẹ́ ìjọ tiẹ̀, ọ̀pọ̀ àwọn mara ọgbọ́lá fún wọn, ọgbọ́ àwọn tó pè. Àwọn máa ń lọ láni, wọ́n máa ń lọ àwọn kan àwọn ìjọ pẹ́tẹ́tì يكفر أبناءهم ويستحيي نساءهم Àwọn ẹni tó wọ́n máa ń tẹ̀lé pé gbogbo ọkùnrin tí wọ́n ti bí ẹ máa dùn. Ẹ̀fẹ́ ìfẹ́ ìlú rẹ̀. Àá bí ẹ̀ náwó púpọ̀ nìkan. Àwọn kíni? Àwọn kíni tó wá? Ẹ̀ẹ́ wúmọ̀ náà yìí. Títí làwọn wúmọ̀ náà yìí ló lè bọ́ ọ̀nà púpọ̀ ọmọ ẹ̀kọ́ bí. bàbá náà kú ẹ̀rọ ẹ̀rọ ẹ̀ka ọmọ rẹ̀ yóò wá sí o káwọn wá sọ pé tí yóò fẹ́ wọn dúnyà láti kúta yìí tí wọn náà dúnyà ìgbà náà ẹwọ ẹwọ ẹwọ ayé jẹmújẹ gbogbo ikú àti lọ lágbà òkú rẹ kò dúnyà nípa àgbà òkú lókù àwọn òbí ìlú òkú ń dúrà bọba ti wọn fà wọn mọ wọn lọ wọn àtọkùnú sábẹ òkú àwọn náà gbò tí bá ti sọ mẹ́rin ó wà ní ọmọ olúkú sí ìwọ́ta lọ. àìbẹ̀kọ́ agbóòtó wà sí ìwúlò gba ó lo ọláwọ̀ bẹ́ẹ̀ dáwọ́ àdúgbò ká fọ́lọ́wọ́ tó kéde ni òkú àti ámánà tí ti wà ní ilẹ̀ bábẹ́ ẹ̀kọ́ àti òun ní mínísítà ẹ̀tọ́ jẹ́ wọlé wọlé òun ní ámánà òun ní wọn ránṣẹ́ ẹ̀ níjọ́ tí wọ́n fà rẹ̀ náà ọlọ́ni wọn làkọ̀ọ́jà àwọn ọmọ ọ̀gá bẹ̀rẹ̀ báyìí náà. ولقد قارون فرعون آمن ká máa wípé ìta máa lọ nílé ìwé wa nínú Yorùbá náà ìta máa lọ wípé ìgbéraga ní wájú ìparun ẹ̀rí kan ní síwájú ìparun ẹ̀rọ náà wá ti ọ̀rọ̀ ní báyìí ká sí máa lọ ìrìn àwọn ìgbésẹ̀ lórílẹ̀ ìgbésẹ̀ láti lọ ọ̀rọ̀ náà. Wọ́n sọ wọn gbàgbọ́ sáré tó bá ń tò wọn sí wọn tẹ̀lé bẹ́ẹ̀ ilé sáré tó bá ń tò wọn sí. wọn ò sí ẹ̀rù sáré lọ sílẹ̀ rárá wọn ò tó bá ju bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò lọ síbẹ̀ ẹ̀rù kan ò fọwájú lọ sí kíni lọ sí ti ìgbàgbọ́ eléyìí tó lè ṣe kíni eléyìí tó lè mú wọn là níbi ìyá ìtumọ̀ kẹ́ni yẹn àbá tó ní alẹ́sọ̀ yìí pé wọ́n máa ka ló bá mi kí yìnyín wọ́n jẹ́ni tó lè sáré tí ìsáré wọn yẹn yóò wá mú wọn bọ́ níbi ìyá ọlọ́run agbọ̀gbà àdúgbò wọn lè sáré kọjá bọ́ọ̀lù ọmọbà wọn. Èyí wọn lè sáré kọjá bọ́ọ̀lù ọmọbà wọn. قال فكلا أخذنا بذنبه فكلا أخذنا بذنبه قال إخفاقا هو àwọn ilé ìtàlẹ̀ lọ̀rọ̀ wọn sáyì àwọn tààtà pọ̀ wọn fún yìí pẹ̀lú ẹ̀fẹ́ wọn àkọ́síná àti wọ́n àti ìwà ẹ̀fẹ́ wọn tí wọ́n àti ẹ̀wọ́n níyà lórí ìwà ẹ̀fẹ́ wọn tí wọ́n mú wọn Ọlọ́dún òkúta wẹ́wẹ̀wẹ́, àwọn òkúta kéékèèké, òun la nípa wọ́n rẹ̀, òun la rántí wọn ta nípa wọ́n rẹ̀. bí àwọn ìjọ ní wọ́n yẹn, tó lè pẹ́ ọ̀pàá lè pẹ́ láwọn nítorí tí òun ló pa wẹ́rẹ́ ní àwọn òkúta wẹ́wẹ́ lọ ní ti di ìmọ̀ndóòlù eléyìí tó lè pé láti tún láti kí ni wọ́n ti mú wá títí dé kíni ta sáàpù ẹ̀pa àti sáàpù ẹ̀pa láti mú ná. Òkú ń kálukú òkú ń kálukú ti wà mẹ́ẹ̀ nítorí jábọ̀ pẹ̀lú àwọn o lè rí dọ́ọ̀dù ẹ̀kọ́ kan tó tọ́kọ̀ wá mọ́tò pé o lè gbẹ o lè yẹ ìtọ́jú wá pẹ̀lú àwọn kó tó kó o Bọ́lá nínú wọn, àbá àtúndẹnu abẹ́ kòkùtà kéèkèé sí láyọ̀ pàmọ́ rẹ̀. Wọ̀n ní ó ti ń bẹ nínú wọn, ẹni tó ṣe pé ń pé lájálò wọn. Ẹ̀rùkà, àjíjá tó mọ́ wọn ní ibẹ̀ náà ni wọ́n ibẹ̀ náà ni wọ́n ti ń sọ ibẹ̀ náà ni wọ́n kú lórí lórí ike tó pọ̀ rẹ̀ ìkọ́gbọ́ ikú wọn. Ike tá a já mọ́ wọn tí wọ́n kọ́ báyìí, ibẹ̀ náà ni wọ́n ti ń sọ ibẹ̀ náà wọ́n kú.

àtẹ̀wárì nínú ilẹ̀. Ẹgbẹ́ nínú wa ẹni tó ti pé inú omi láṣẹ àwọn ìdí. Àwọn owó tọ́lọ́ ọba àdébíọ́lá lórí sílẹ̀ ògbé ní ti Bàbá ní kí ìlú ó Àbẹ́yà púpọ̀ ní títà ní àti ilé ẹ̀ àti dúkìá ẹ̀ gbogbo tó tójúlé aríkìlẹ̀ ṣe gbogbo ẹ̀mí ìyẹn nígbà tí ọ̀pá tí wọ́n náà lọ́wọ́ ọ̀la ní aríkì ilẹ̀ ó gbé gbogbo tó níbi àti ilé àtòwó àti dúkìá ọ̀la ní kí ilẹ̀ ó gbé gbogbo ẹ̀mí. Padà tí ìlànà wá tó láti wọ́ wa, tàbí ló bẹ̀rẹ̀ láti mú yẹ. وما كان الله ليظلمهم ولكن هم أدركنا هم منهم أنت قلت omi òun la ní kó tẹ àwọn ẹni tó gbé wọn bì eléyìí ọ̀pá má ìràwọ̀ náà níjọ́ kìíní àná tóun náà ń ta gidi òun ó ti lágbára tó ó ń pọ̀ omi àà tá a bá tẹ̀ ẹ̀rù náà ìpáwọn olóró àtàwọn onígbò

ẹ máa owó rẹ̀ tó kú lọ́wọ́ ẹ̀ máa máa jẹ́ wà ní. ìsọkúsọ ni lọ̀rọ̀ gbéra ga ni àtọ́kọ́ owó òwúlò owó ní òwúlò tiẹ̀ gbogbo ayé tó owó láǹkọ̀ nípa aláàjì lórí gbogbo nǹkan ìrọ̀ ọlọ́run ló ní òun ló ní ọgbà parọ́jì ìlú mẹ́rin. ìgbàgbọ́ wa ń dákọ́kọ́ tó ṣe òun làkọ́kọ́ torí pé kíni torí pé tọ́wọ́ ti lè jẹ́ sí pé nǹkan mi làbá lè fún nípa aláṣì lórí ọlọ́run ọlọ́run wo àbíbí ti jẹ́ màwá ọlọ́run ní ọmọ òkú ti jẹ́ màwá. Ìyàwó náà nílẹ̀ yìí pé àá ìyàwó náà tó wá ní kíníkà ó tún ní àwòrán lẹ́yìn pamọ́ ó tún láwòrán lẹ́yìn láwọn ìṣẹ́ pé ní ẹ̀bá wé ìyẹn gbọ́mọ̀ àwọn ìyẹn wà lẹ́yìn òwúrọ̀ nínú náà ni ámánà lọ́jọ́ wà sí ìlú ẹ̀kọ́ lélẹ́yìn náà gbogbo àwọn tá a wà nípò ẹ̀kọ́ lélẹ́yìn gbogbo àwọn tá a wà ní ipò ńlá káwòye tára wọn tí wọ́n súnmọ́ wa táàbá sọ́ra ọ̀pọ̀ náà tó súnmọ́ ni akóbá ní wàbá bẹ̀rù jẹ́ pápá jùlọ lórílẹ̀-èdè wa nàìjíríà ọ̀pọ̀ náà wọn tí wọ́n ní àlólórí fún wa káàdì tó yàn àbáwọn tó yẹ pé by appointment díẹ̀ ni wọ́n lè fún pápá appointment díẹ̀ síbẹ̀ nígbà máa ń sáré fún apádìpò náà kò lè dá nǹkan yẹn ṣe olóòmọ láti lè máa fún ní kọ́ńtẹ́tà yìí pé níbo ló ti ẹ̀ka ṣe ìtẹ́sí àwọn bọ́lá ti ṣe àwọn bọ́lá ti ṣe ọ̀pọ̀ ìtàkùn tí ń wá títí ń bá wa jù lórílẹ̀-èdè òun làwọn tí wọ́n máa fún wọn ní information yẹn. bí wọ́n bá ti ṣe ọ̀kẹ́ tí wọ́n bá lọ fún wọn ní information wọ́n lọ bọ́ọ̀lù náà wọ́n ti dé. báyìí láti ṣe pẹ̀lú wọn wọ́n ni wọ́n yìí wọ́n ni àjọ àgbogbo ayé fún yín aláwọ̀ sí rẹ tó ta ó fi tó ń àwọn tó ń lórí mẹ́wàá yìí ẹ̀ bóde sí bóde sí Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kó sí náà yẹn àwọn tí pàtó lọ́pọ̀ Àwọn tí wọ́n gbé nǹkan fún ọ̀nà kéèkì látara yà sí ọ̀nà àká mẹ́kọ̀ọ́ gbogbo àwọn tó bá jẹ́ olórí fún wa ẹjá máa bẹ náà fún wa kí n sọ̀rọ̀ ìpè lọ́wọ́ wọn tà àdúrà mi ìpè ń ṣe wọ́n níbi tí wọ́n wà yẹn tó náà bá tẹ́lẹ̀ yóò burú fún lọ àdókò tí wọ́n bá fẹ́ra níbi tí wọ́n wà yẹn tí wọn náà bá débẹ̀ yóò kó ju wọn lọ. ọlọ́run bá gbéra lọ́kàn náà wà bá ó pín àwọn èèyàn láti èsì ọ̀rọ̀ yìí tí mo bọ́ ọ̀rọ̀ wọn. ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn èmi wá ní pásítà kan yẹn kan lọ́wọ́ nílẹ̀ tó tún lè mi tún bẹ̀rẹ̀ rẹ̀. lọ́kọ̀ọ́ mo bá àbá àbá ní mélòó mélòó iná àti wọ́n yàn sípò lẹ́gbẹ́jọ́ bá ti débi kò èèyàn bíi mẹ́wàá lẹ́ẹ̀kan náà ni wọ́n ní bùkátà bọ́ bí ìjọba rẹ̀ lọ́pọ̀ wá bá àwọn ti mẹ́wàá wọ́n ti wá lọ sọ́dọ̀ àwọn ọ̀pọ̀ náà wọ́n ti ń ayé rúdà ọ̀pọ̀ àwọn àwọn ẹlẹ́sìn mùsùlùmí ni. àbí kìtẹ́nì tó ṣe dúpẹ́ àgbègbè wọn tó ṣe báwọn tá à ń sọ yìí báwọn yàn láàyò òun ẹ̀jẹ̀ wọn lọ bí ọ̀rọ̀ àwọn àtàwọn akẹ́mì bá ti wọn jẹ́ ẹ̀gbọ́n yìí ẹgbẹ́ nínú mùsùlùmí bẹ́ẹ̀ ẹgbẹ́ náà ẹgbẹ́ yẹ́ kìtẹ́nì náà bẹ́ẹ̀ pátó wá pé báwọn tá à ti ẹ̀kọ́ babaláwo èèyàn bí mẹ́wàá ó sì mọ́ fẹ́ ẹ̀ka gbogbo wọ́n mú lọ́lé àbá gbóná títà àbá wà ti tètè yá àbí ó yẹ pé pásítọ̀ mọ́ bọ́ mọ́ lọ títí ọ̀rọ̀ pásítọ̀ wà tètè yá pásítọ̀ tó lọ wọ́n adé gbogbo àbá ló tètè yá pásítọ̀ lọ́ bàbá aláwo lọ ẹnì kan gbé ẹnì òfin ẹ̀mí mẹ́wàá lọ́wọ́ mú ọ̀rọ̀ káàkiri wọn wọ́n máa kú lọ́wọ́ Most installers like this, ẹgbẹ́ tó lọ tó tún àwọn akọ́lẹ̀ tó lọ sáyé. Tọ́lá ti ń lò sára tó ní ìgbà láwọn ọmọ àti ọ̀gá ẹ̀ka ẹ̀. Wọ́n tọ̀ kẹ́lí tó wà lọ. Tọ́lá bẹ́ẹ̀ máa yóò káwọ́ ọ̀gá àti ẹ̀ka Kí n sáyẹn àti ẹ̀ka yẹn àwọn tẹ̀lé tẹ̀lé wọn wọ́n ta yóò fa yẹn kan ó ti jẹ wọn ó kọ́ mi jáde ní ọjà ìfọwọ́ ìfọwọ́ ọ̀rọ̀ parí tó ti lọ́kọ́ lórí táyẹ̀ ni tó ti lọ́kọ́ lórí táyẹ̀ àtẹ̀wọ́n pọ̀ náà jẹ ni tọ́wọ́ ta yẹn tán tọ́wọ́ wá pẹ́ nígbà tọ́lọ̀ bá wá tàn tí wá wá pé báyìí yẹn wá àbí báyìí yẹn bẹ́ẹ̀ nìkan ìgbà tó ta yẹn yẹn kò lè mà tókò òǹkẹ́kẹ́ ò sí bẹ́ẹ̀ nígbà tí sáyẹn kò sẹ́yìn bẹ́ẹ̀. tó wọ́n á lọ́kọ̀ àwọn sọ̀rọ̀ pé ọ̀gá ti ní bàbá ìfẹ́ sáyẹn tó kí ni wọ́n sáyẹn àwọn ìwà wẹ̀ sáyẹn kẹ́lẹ̀. ẹ̀sìn sáyẹn ti fẹ́ẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn àìsí sáyẹn ìdí sáyẹn bẹ́ẹ̀ àti ẹ̀rọ wa tó wà ní sáyẹn kàkàkàkàkà bẹ́ẹ̀. táwa wù ní ìyẹn bẹ́ẹ̀ yóò tẹ̀lé sílẹ̀. àìmọye àwọn ìgbẹ́jẹ́ lẹ́nu bí ojú ọ̀dọ̀ wọn yóò sì lọ pa tó jẹ́ pọ́pátì ńlá lọ́wọ́ wọn. eléyìí tí wọ́n sọ yìí èyí mo ní mo ilé ìdílé ẹgbẹ́ tí ó ń kù ní ìfún lórí ẹ̀dá ó di láti kọ àwọn gbàtí akókò ní àwọn àwọn wa jẹ́ òkú àwọn ìfọ̀fáìsọ̀. nínú ìgbà náà gẹ́gẹ́ báwọn náà tó ń jẹ́ igbákejì tí àwọn àdúgbò tó gbọdọ̀ wà mẹ́. àtòkú ló lè sọ̀rọ̀ yẹn ó fẹ́ kí làtà ìwọ̀n tó sọ̀rọ̀ mọ́ tó. wọ́n kàn láti gbé ọ̀rọ̀ yẹn pé áá ah! ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ ọjọ́ náà kọ́kọ́ wọ ọdún láì owó náà kọ́kọ́ ń tà nígbà náà wọ́ọ́dún wọ́n ti pè ní wọ́n ní jọ àwọn lọ́nà. nígbà táwọn ó sì lè jẹ ó ní wọ́n mọ̀ jọ́nà lẹ́kọ́ kọ̀ọ̀tà forty thousand naira. sọ̀rọ̀ wọ́n forty o. sọ yẹn irú náà sì owó a

kana ko ba ta wannan da samu kun ga da lokaci kana ko ba àwọn òbí ẹrú lẹ torí méjì àkọ tó ń lọ abẹ rẹ píkà sí wọn kà rántí rántí wọn á lọsí àwọn wọn yẹn wọn kọ wọlé wọlé bẹ́ẹ̀ náà àwọn kò lè ṣe ló ṣe àwọn kọ́ńtà owó kẹta yẹn wá àwọn òṣèlú rẹ̀ padà àwọn sílọ àwọn sílọ abẹ́ náà àwọn sì kúrò ibi tó ń pàṣẹ náà nìyẹn àwọn sọ̀rọ̀ lórí ẹ̀ bá a ti sọ̀rọ̀ jọba débi èyí tí a rí àmọ́ èyí ti ẹlòmíì òbí náà sọ ọ́ bá àwọn tó súnmọ́ lájú máa pé púpọ̀ náà kọ́ lè pè gbogbo náà ké pè fún wọn àti àní ká tó wọn kọ́nà bá tọ́ ọ̀tọ́ náà kọ́nà bá tó tẹ́lẹ̀ ah, àwọn tó ń ta àwọn àwọn ẹni bí nínú àwọn àbá ó kọ́ bá mú àwọn ẹni bí nínú àwọn pásítọ̀ ó kọ́ bá mú àwọn ẹni bí nínú àwọn babaláwo ó kọ́ bá mú torí ìdí eléyìí ibi tá a ti lọ òun ni wípé àwọn ẹni tí máa wá fẹ́ pẹ̀lú ẹni àwọn wàzíì gbogbo kò lẹ́yìn bá wà àwọn tí máa fẹ́ pẹ̀lú ẹni tí wọ́n jẹ́ wọléwọ̀dé ẹni tá a lè kàtí gẹ́gẹ́ bí ẹni tí ó máa fún ní ìmọ̀nà tí wọ́n ti ya ẹni ibi tó ti ya ẹni ikú àti àṣeyọrí tó ń lágbára o. torí pé gbogbo ń tọ́ yẹ kó o ṣe

ẹjẹ́ àwọn tó tẹ́ ní ọ̀pá ìwọ̀n tẹ́lú máa bí àwọn èèyàn tó fẹ́ràn wọn. Àbá eré ni, ẹni tó tó kàn wá lápá wọn. Wọ́n fẹ́ fèsì alákùnrin gbogbo lókòkò rẹ̀ sí mẹ́rin ilẹ̀ gbà ẹ̀rù wa. Kí ló ti tó wà? Tó bá gbé torí pé bẹ́ẹ̀ fèsì náà ni, ó kéré ti ṣe bẹ́ẹ̀ tí ò jẹ́ sínú pé àwọn tí wọ́n kó fira. Gbogbo wọn tó wá lọ́pọ̀ tí wọ́n fi ọtí nípò bọ́ ọ̀pá bẹ̀rù ọ̀nà lọ́kàtà ìtọ́sẹ̀lẹ̀ tí wà sí ìdìyàwó náà níta ti lọ nìyẹn wà sí ìdìyàwó náà òun ni áyámá náà tó bá yẹ kó òun bá dáa ní ó rọrùn láti tètè pé ìdìyàwó náà ká sí tí wọ́n ń pè ìdìyàwó náà ká sí ọ̀rọ̀ ní òun àti ìràúnà náà ọjọ́ tí kò jò ní jọ́nà lọ́hùn ni lọ́gbò àǹfààní kéèlì ojú lọ́rọ̀ ìjọ tó mẹ́fẹ́ ìgbó àmẹ́kùnrin àwọn ọmọ ìjọ báyìí àmẹ́kùnrin àwọn ọmọ òwe àtàlẹ́kùnrin àwọn tí wọ́n kà fún àmẹ́kùnrin àwọn ọmọ iná lámùrọ̀ kúrò wọ́n mọ̀ sí ẹ̀bà wà tán wọ́n mọ̀ sí ẹ̀bà wà tán yóò àwọn arákùnrin láyé ní ẹ̀fẹ̀ nípa rẹ̀ ọlọ́run lọ́nà wà ń bẹ́ ẹ̀jẹ̀ àpẹẹ̀bàlẹ̀ sọ́dọ̀ ọlọ́run ó lè fẹ́ ẹ̀jẹ̀ àpẹẹ̀bí mo sára àpàrẹ̀ sọ́dọ̀ ọlọ́run ni kéde bẹ́ẹ̀ ẹ̀mí tí ẹlọ́run lọ́jà sílẹ̀ ń tẹ́tọ́ lọ́run lápá ni èyí wọn là sọ fúnra wa àwa náà ẹja ẹja lórí pé kò sí sọ́wọ́ ló dé ẹ̀sọ́ wá sí wọ́n sí. láti kó sọ́dọ̀ bá ní wọ́n àwọn tàná náà wá wá kú wá kéèsẹ̀ gbogbo wọn náà ni wọ́n máa gbogbo wọn náà kẹwàá lókùn gbogbo àwọn ọmọ náà gbọ́lógún èyí tó ń sì gbogbo náà ń dáwọn kankan kò fara lè sẹ̀yẹ̀ ọlọ́run tó ti sẹ̀yẹ̀ lọ fara lè ìgbàjá wà lórí ògùn ló wà ní kọ́kọ́ ní kọ́kọ́ ní kọ́kọ́ náà yẹn àbá bá àtà òlè wà bá rẹ̀ bẹ́ẹ̀ ní abẹ́ ìtakọ̀ ní alẹ̀ láwọn èèyàn ó ti súnmọ́ lọ́wọ́ ó ti yíwọn ó wàhálà tó fèsì rẹ̀ wọ́n pé ọ̀ ṣẹ̀ wọ́n máa lè wọn láwọn pẹ̀lú pẹ̀lú tẹ́sí àdẹ́bíwá mú lájọ́ náà ó bí àwọn ìjọ rẹ̀ lẹ́ni balẹ̀ ìfẹ́ ẹsẹ̀ nípa ní pọ́dọ̀ lọ àwọn tẹ́ mú ẹ̀ bá wà fẹ́yẹ wọn ò tó bẹ̀ wọn lè lọ́dọ̀ wa jàmá tí ló wá padà ṣẹlẹ̀ ọlọ́ ní wa mi ní náà lọ́wọ́ pẹ̀lá ọlọ́ọ̀ni àtẹ̀wọ́rì nípa àwọn tí wọ́n tẹ̀lé ìjọ náà Ìlàwọ́n náà ti náà tàwọn tí wọ́n tẹ̀lé wọn wọ́n ìjọ náà. Wà máa ń gbá ẹgbẹ́ òun lọ́rùn ìyẹ́ òun ní

orúkọ bá ń pè sí pé kúrọ́pẹ̀lẹ̀ àǹkàbù ayà yìí ni ó gbé orúkọ súwà náà jáde ọlọ́ni mọ́tàlùlẹ́ni ní sábàbọ̀ ní dúnilá mọ́tàlùlẹ́ni ní sábàbọ̀ ní dúnilá àwọn ni tó fẹ́rí fún ọmọ ìgbà mí lẹ́yìn ní áwòrìyá ọmọ wọn ní Alákọ̀yà sí wọn, wọ́n mú àwọn òòsà, ayé àtìláàmá yá abúrú náà hàn, àwọn òòsà tí wọ́n ń sìn, òun ni wọ́n dájú jọ sí wọn kọ́ mọ̀ sí ọlọ́wọ̀n ọba. Rọ̀já Anámúà, àwọn bàbá àtà, mú wá mú wọn àwọn ìṣẹ̀wọ̀n yìí báwọn ló lè ràn wọ́n lọ́wọ́. Àwọn ló lè dínkù wà wọ́n ṣe orin táwọn ń fẹ́. àwọn ni sì lè bára gbé agbóhùn táwọn ọ̀fẹ́ kúrò ẹ̀rì ẹ̀wọ̀n ìta ti kọ́kọ́ ní bẹ̀rẹ̀ tẹ̀sí lórí àlẹ́yìnwá ìwọ̀ yìí àlẹ́yìnwá ìjọba yẹn fún àlẹ́ yẹn kúrò bẹ́ẹ̀ bá kí wọn lórí nílé ìtàkà àti ẹsẹ̀ pé ìlú ọ̀fẹ́ ń tẹ̀ dáa lọ mẹ́lú náà yẹ bẹ̀rẹ̀ láká ìwọ́n láká ìwọ́n bá lé nípa náà ló sọ fún wa níbi ò lè sọ̀rọ̀ ló sọ ẹ̀tọ́ wọn mẹ́ta nù nípa ní lọ́ọ́ ti ṣe yẹn tó tó kù ní wọ́n wà lọ́wọ́ ti lọ́ọ́ ìlú á àlẹ́fẹ́ mi ìlú àlọ́ lọ. ìgbẹ́ntọ́ wọn bá àlejò ọlá tọ́wọ́ tí ọba ti ká dára ìmọ̀ ọ̀nà wọn bẹ́ẹ̀ mú ọdẹ bẹ́ẹ̀ wáyé lọ́ bẹ́ẹ̀ mú lójú ọ̀nà yọ̀ọ̀ta padà. látara bẹ́ẹ̀ àwọn wá rí i pé òòjà báwọn ń sìn nígbà míì táwọn mú lọ́lọ́run yìí òun náà ni ó máa ṣe táwọn ń fẹ́ báwọn lẹ́yìn tó ṣe wípé ó pọ̀ náà lórí tó tóbi jà báyìí gbogbo àwọn tá ní góòlù ńlá ẹ̀dá kan ó ń kálukú wa jẹ́ ká máa kíyè láwọn ọmọ wa kí ni wọ́n ń lò lórí fóònù. abala kan ní olówó tó ìwòrò wò abala kan nìyẹn ṣùgbọ́n àwọn kan nínú àtúntò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn gúúpù kan bẹ̀ tó wọn bá lọ jọ́ yìí bẹ̀ àwọn oríṣiríṣi tí ó máa rí bẹ̀ níwọ̀n àwọn kan ni wọ́n mójú orí tí wọ́n ní wọ́n gé orí ọmọbìnrin wọn tọ́jú ọ̀rẹ́ wọn abẹ́kọ̀ọ́ tí wọ́n gé orí ẹ̀ tá a béèrè lọ́wọ́ agbégbò wọn ti láti yóò fún wọn láti ojú fóònù wọn láti rí àti ní táwọn fẹ́ ṣe táwọn fẹ́ bọ́mọ ọ̀sọ̀ ojú fóònù làwọn ti rí gúrùpù wa gúrùpù yóò wá jẹ́ àmì irúgbó gbọdọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ lọ́sọ̀ sànù wa. bákan náà èyí tí mo fẹ́ tó bẹ̀ gan tó bá ibi tá à ń sọ̀rọ̀ lórí rẹ̀ yí lọ́wọ́ mu òun ni àwọn kan tí wọ́n ń pera wọn ní ìkápà láwùjẹ ìtẹ́kọ̀ láwùjẹ ni ó kàn gbá pé ẹ̀rí ẹ̀mọ̀ ẹ̀mọ̀ ní òṣìṣẹ́ lánàá tí mo fẹ́ rí báyìí tí mo fẹ́ rí náà ni mo fi lè ṣẹlẹ̀ láwùjẹ kákọ̀ọ́ báwo ló bẹ̀ ti tàbí ìyẹn ló ń mú ní

àjòkólẹ̀ láwọn àkọ́bá dé agbọ̀nfún wọ́wọ̀ ẹgbẹ́ wọn lọ́dún àtọ́kùn ní àkóbìnrin wọn agbọ̀nfún wọ́wọ̀ nígbà tí wọ́n lò wọ́n láwọn ẹ̀yọ́ ọ̀sùn nìyẹn báwọn àwọn ọlọ́sùn làwọn ilé yìí. táwọn ń wọ́n bèrè pé báwo ló jẹ́ kó o ní àbá àti oṣù ìgbà tó bá lè kọ́ lọ́sùn là wọ́n lẹ́gbẹ̀ẹ́ kan náà ni wọ́n dúró lọ́gbẹ̀ẹ́ kan náà alájọsìn ni wọ́n dẹ́ jẹmọ́ wa tẹ́lẹ̀ ọba sọ́ra tó lóun wá ìwà fún láyé kúrìrí o tó dáadé tó ọjọ́ tó jẹ́ ìjà dúpá ju tẹ́lẹ̀ fọ́nà òyìnyá kò sí sí tó lé mẹ́lẹ̀ yìí rọrùn fún yàtọ̀ tó kéwòn lè súnà lọ ọ̀nà ìsúnà lọ ọ̀nà tó lè mú yàtọ̀ tó ayé. Ìtí wọ́n tán àyàn lójú ní kára ẹmọ́ ọ̀rọ̀ tó bá dákọ̀ súnà súnà tó káwọn kúnlẹ̀ kíyàn káwọn ẹni oúnjẹ tó súnmẹ́ ti bá ọ̀nà súnmẹ́ ló gbéyàn gbádùn ayé. Òkú lè tẹ́lẹ̀ mí, ọlọ́run bá gbéra lọ́kàn náà wà fáwa. Nígbà bá ẹ̀sẹ̀ wọ àlé kí wọ́n fúnra ẹ̀sẹ̀ ti sọ mí yìí. Bá ẹ̀sẹ̀ wọ àlé kí wọ́n. Bàbá náà kọ́ wa ní Tàwọ̀lì, wọ́n tó wọ́ àtẹ́sí. Ọmọ ẹ̀sẹ̀ ni bàbá náà. Bàbá náà wà láyé, kọ́lọ́kọ́ máa lọ wọ́n ní ẹ̀ ọ̀rọ̀ táwọn fẹ́ sọ yìí o ẹ̀yọ́ máa lọ́wọ́ ní ẹ̀ ìfẹ́ nífẹ̀ẹ́ sí o ẹ̀yọ́ máa lọ́wọ́ ìfẹ́ nífẹ̀ẹ́ sí tó táwọn ń bọ̀ kágbọ́ yé o wọ́n náà lórí tó bẹ́yà oògùn oògùn títẹ́ báwọn yé àwọn òkú tó bá bẹ́ẹ̀ mọ́ sí àwọn òkú kọ́ sí àwọn òkú mọ́ sí àwọn òkú sọ sí ṣùgbọ́n táwọn bá láyé kankan mọ́ ẹ̀. ìgbàgbọ́ ọbẹ̀ ń ṣe tọ́ kọ́kọ́ ní ọjà tó kiri òun tọ́ lọ́la tọ́ra àti ìtò níra tó wà lọ́lọ́gbó tó tẹ̀wọ́ gbọ́gbọ́gbà tó wà gbogbo ọjà èkó ó ṣe wàhálà. ètò sì ní ti eré ewu orí ara tí ó ń rà ìgbọ́fà orí òṣù dáadáa. àbẹ́ tó ti jẹ́ sí pé ìta àyè náà ni torí tó ti mú tó lè tóbi ọ̀jẹ́ ẹ ogun wa mọ ẹ pàtó wá yàtọ̀ wá kó gbogbo ẹ̀ sínú agbada wá wo na tó ti nínú na níbi iná tó na forí pẹ̀ sí bẹ́ẹ̀ ni ọgbàrà yẹn náà máa gbóná ọgbàrà yóò dúdú wọ́n náà èkó fi sí bẹ́rẹ̀ ni tó ti tó ti gẹ̀gẹ̀ dànù díẹ̀ àdìgbà kọ́ máa kù sínú ọ̀sán kan lánàá nípa ẹgbẹ́ ń dọ́gba tó rí ọ̀nà wáyé kọ́kọ́ lọ́sí ìwé ẹ ti di àwọn akẹ́kọ̀ọ́ tó ẹgbẹ́ bẹ̀rẹ̀ ti dùn tó ti tó nínú náà tó bẹ́ẹ̀ wò wọ́n á ní pẹ̀lú ó ti fẹ́ ìgbà tó ń wá yẹn òun náà lọ́kọ̀ wá ọ̀rọ̀ wọ́n wá bọ́ inú ilé rẹ̀ àti mọ́sáàtì ni tọ́wọ́ sàlùwàlá tọ́wọ́ àti nábìlà alákà méjì tọ́wọ́ ara ṣe tán tọ́wọ́ ara wa kà tó àwọn láti àtúnlẹ̀ pé orílẹ̀ mọ́tò ìṣẹ́jú márùn-ún kódà orílẹ̀ mọ́tò rẹ̀ gbogbo ìjọ pàdánwò rẹ̀ àti kọ́ sàlùwàlá àti kọ́ sínú gbogbo ìlú ìṣẹ́jú mẹ́rin lọ. ọkẹ́ ti kọ́ wá wo ìgbà tó wá ewé lọ kó wo ìgbà tó ohun ọ̀gá tó omi ń gbá síná ohun ọ̀gá tó omi ń jó ohun wàhálà tó wá lórí wípé ohun wá lè ṣe náà náà kọ́mọ tó ń jẹ ẹgbẹ́ òdàwọ̀ ìgbó ti mú ọ̀nà àdáwò tó sọ̀rọ̀ nítorí ẹ̀ tẹ́lẹ̀ náà ti tẹ́ owó tó ti tẹ́lẹ̀ kéde owó èrò ṣé wàá rí ti tọ̀hún àwọn àwọn akọ̀ bí àrẹ̀wá wọn ní ká tọ̀wọ́ tó eléyìí ká wá sọ yẹn ká tẹ̀ pé ká jọ pé òṣìṣẹ́ kí lọ́nà tá a pẹ̀lú pẹ̀lú kò jẹ́ ni pé àti àpá mi mo bẹ̀rẹ̀ náà ọwá lé ọwá lé ìwà tẹ̀lọ. mọ̀ ní pé àwọn ọmọ kẹta ti wà fún ọ pẹ̀lú kàdúrà alẹ́ ìjọ náà kò ká pàṣẹ ìjọ ọ̀gá ìyẹn kọ́ lájú náà. wọ́n lè máa lọ pé lóun ti béèrè ọ̀dẹ́ ọlọ́wọ́ ọlọ́run ti bọ̀ bàtà àwọn ti kẹta olùkún wa ń ta ládàá kó o ti lọ. mo gbé wa o gbé òtútù wàhálà ọwọ́n tí eléyìí tó bá ti náwó òsìsọ́fẹ́ náà lórí àgbòkè náwó kàkà ọ̀pọ̀pọ̀ náwó kàkà náà tó wá bú ń pè mú tán kíkọ sáàbù ara ọ̀pọ̀ balẹ̀ ni àbẹ̀ ara ọ̀pọ̀ àlè lọ́wọ́ pẹ́ tó ọ̀sẹ̀ kó di ná orí mídíà náà láti mọ̀ ọ́ lọ́pọ̀lọpọ̀ òbí náà ti tẹ̀lé ẹ̀kọ́ wa náà mà tó fẹ́ tún ẹ̀yẹ wa. torí eléyìí kó máa bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ máa jẹ́ lọ́dẹ́ báwọn ẹ̀sìn ní látàlẹ́ àná làwọn ti jò tó látàlẹ́ wọ́n jò kó tì já látàlẹ́ tọ̀ ń bọ̀ tọ̀ ń bọ̀ kó o bá a tẹ́lẹ̀ tó gbóná kó o yẹ kẹ́ torí ti eléyìí títí ń dẹ́kun náà wọ̀lá ìwòrán kọ́kọ́ lọ́wọ́ àbẹ̀ òkùnrin ẹ̀dẹ́mi balẹ̀ torí ti eléyìí títí a ti lọ lórí eléyìí ni ọlọ́ọ̀bà àlejò láǹkọ̀ fún wa pé àwọn tí wọ́n lọ mú nǹkan mí lọ́nà òun tí wọ́n rò pé nǹkan yìí ló lè là wọn tí wọ́n rò pé nǹkan yìí ló lè gbà wọ́n lẹ̀ nítorí bá dé tí wọ́n rò pé nǹkan yìí ló lè fún àwọn aláǹfààní pé àwọn ìtọ́jú àwọn wá ọlọ́lá pẹ̀júwe wọn àpèjúwe wọn dà gẹ́gẹ́ bí aláǹtakùn ní lọ́sọ́jọ́ ti bá lè ta aláǹtakùn wa kọ́lé ẹ̀rí ní aláǹtakùn ẹ̀rí ọ̀rọ̀ kárígbá ìdọ̀dọ̀ mẹ́rin bí ẹ̀dùn lọ́la ọ̀rọ̀ ẹ̀jẹ̀ bí ẹ̀rù tó wà láàrin wáyà ní aláǹtakùn jẹ̀máà tọ́kà náà síbẹ̀ tọ́kà yìí ìgbálẹ̀ ọlásán iléwó ẹwà pẹ̀lú ẹwọ náà kò ó mọ̀rọ̀ wọ́n ti torí pé sábàlọ́ lè wọlé aláǹtakùn àkọ́kọ́ bá a fẹ́ tí ó ní tí ó ní tí ó ní tí ń tó bá fẹ́ yẹn náà kan bí gara yìí atẹ́gùn lásán ní orí ní abọ́rẹ̀ àtúntò òkú aláàtúntà táwọn ẹ̀ ti káàkiri ni wọ́n ń pè lọ́lọ́ ni wọ́n ń pè ní àwọn kan bí ti wọ́n mú lọ́lọ́ tí wọ́n ti tẹ̀lé lánàá ti tà lẹ́rì tí wọ́n ti tẹ̀lé kí lọ́lọ́ wí ọlọ́ni àpèjúwe wọn ó dà gẹ́gẹ́ bí aláǹtakùn ní ìta pàtàkì fẹ́ ìta tó wá mọ́lé

Nínú ọ̀sà ni, nínú agbára àbọ̀kọ̀ kan ni, nínú àwọn èèyàn kan lè àwọn ìkálọ̀ pàtàkì pàwọn ni máa ń pè Gbogbo tó ń kó lè jẹ́, ṣé yí lọ́nà mi, gbogbo oúnjẹ oúnjẹ ò bá lè jẹ́ tó bá ti àbọ̀kọ̀ wọ́n lóhun máa wọ́n wọ́n tó lóhun máa lọ́ba lórí ọkọ̀ ọ̀yọ́ wọ́n ti

ẹni rẹ̀ bá ti rọ̀ wọ́n tún náà tó rọ̀ àwọn ìlú ọ̀gá nínú ọ̀gá ẹ̀kọ́ sáà àtàwọn ẹ̀kọ́ wọn tún náà. Gbogbo kí ni wàhálà tó bá yẹn láyé tó bá lẹ́nu? Kí ẹjọ́ wàhálà tó bá yẹn láyé tó bá lẹ́nu? Wọ́n ẹ̀fí ìdí tí ọ̀gá tó kú. Kéèké lọ́wọ́ àdìyá tó kú. bá kú ọ̀nà ọ̀gá tó kú. Ọbẹ̀ yàwó ó kú. Ó bímọ ó kú. Kí àwọn lélẹ̀ wọ́n láwọ̀ fẹ́ wọ́n lè jáde fún jáde láyé ìyàwó àìsàn ni àwọn òrùn báwọn lójú gbogbo òṣèlú báyìí láyé lọ́mà lẹ́bí tó yìí àjọ àwọn ìlànà ìlú akọ àtàwọn ìdáwọn ìlú kọfà sí. Nínú ìfowópamọ́ ìlú akọ àtàwọn ìlú. Nígbàwọ̀n wọn bẹ̀rẹ̀ sẹ́yìn nìkan tó dàgbé nìyànjú. Èrò tó tẹ̀sẹ̀ tẹ̀ bá kan, kọ́nà wọn kà lọ́wọ́ àbí ìdá àgbẹ̀ ti dìbò. Bọ́lá mi sọ fún àwọn ní ìwé wà máa yà ìlú wa. Àwọn òwe tá ń pa látàárọ̀ rìn, tá ń pa láti ọ́kà àti ń pa àpọ̀, tá ń pa àwọn àṣà fún wa. Ẹnìkan ò kò lè yé kò lè máa àyàfà àwọn tó bá jó ní mímà

أطيعوا وجدوا ولا تظلمون وأنتم إلى ربكم ترجعون وأنتم إلى ربكم تغلبون أتلي قلوا وما أتلي قلوا وما تكون فينا يريد أجل الله لا torí pé ọ̀dọ̀ ọlọ́run láó padà sí ẹgbẹ́rin ìṣòro